salatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd adúgbò fún ọlọ́run bá àtọrọ àlékún kí àti àlékún kí fún ọlọ́run sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run àtọ̀lọ́ náà àtọ̀rọ̀ àjẹjẹta rẹ̀ kí wọ́n bá wọn àti àwọn ará wọn. bákan náà àtọ́lá ní farabalẹ̀ nígbà tí àkọ́ ní jẹ́ ọjọ́ kejì nínú oṣù Ramadan adúgbò fún ọlọ́run bá kí ó gba síyàmù wọn tò nílé ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ wọn ní farabalẹ̀ láti jẹ àǹfààní ọ̀rọ̀ lórí ibi àti ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan rabbana udmara awudko wa udabto wa adabto sanamtu badi boroji kero bajari wa badu ya da bismillah alhamdulillah والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته inú máa ń gba wọ̀síyà jẹ nínú tí máa ń gba wọ̀síyà jẹ òun náà ní kọjá pé ń ta aṣọ àsọtẹ́lẹ̀ gbogbo fún lágbájá ṣáájú kó tó di pé ọwọ́ sọ pé ẹ má fún wa ó ti parí nù. bákan náà nínú títún ọgbà òfin yẹn jẹ

olórí wa kó pa wọn àbí kí olórí wa kó fún wọn gba pààrọ̀ pẹ̀lú ẹni táwọn náà bá mú nínú àwọn mùsùlùmí àbí kí olórí wa kó sọ pé kí wọ́n sanwó kan wọ́n fi rárá wọn padà àbí kí olórí wa kó mú wọn lẹ́rú ẹlẹ́kẹrin nù àbí ẹlẹ́karùn kó lórí wa kó fi wọ́n sílẹ̀ láàyè kí wọ́n máa gbé abẹ́ ìjọba wa wọ́n sì máa ṣẹ̀sìn wọn tí wọ́n bá ń ṣe lábẹ́ kí wọ́n máa sanwó kan fún ìjọba wa sọ eléyìí bákan márùn gbàǹgbé nù. ó kì náà lọ́dọ̀ tiẹ̀ tẹ́ ẹ bá jagun tẹ́ ẹ bá pa àwọn kan lójú ogun kí ló fi wọ́n ṣe náà rí kí ló wọ́n fi wá sí ọmọ pàtẹ́wọ́ fún wa ó jẹ́ kárí láì tẹ́ pa wá lọ́mọ jẹ́ kárí láì tẹ́ pa wá ń bàbà jẹ́ kárí láì tẹ́ dáná sun dúkìá wa síbí wọn náà sì máa ṣe nù lábẹ́ ogun gbogbo ogun àfi tí wọ́n bá mọ̀ así. Islam. lẹ́rú ẹrú tí ìjájọ pawápọ̀ pẹ̀lú wọn táwọn gbébọn táwọn gbébọn táwọn yàdá táwọn yàdá táwọn gbédà táwọn yọdà táwọn gbẹ̀sìn tá kọlù táwọn gbẹ̀sìn tá wọn. nínú tó fi ṣètàràn òun náà ní kò gbọ́kùn lọ́rùn ẹ̀rù subhanallah dòótọ́ tábà sì mú láwàdà yóò dòótọ́ òun náà fún yín wọ́n máa pè

manageable ní hundred and fifty thousand naira lápèjúwe ilẹ̀ rú yóò fi rárá fẹ́ pé kẹ́ kọ̀wé àwọn ẹni tí ń fẹ́ pé kẹ́ kọ̀wé òmìnira fáwọn àwọn ẹni tí ń fẹ́ pé kẹ́ kọ̀wé òmìnira fáwọn nínú àwọn ẹrú tẹ níkàpálẹ lórí ẹ kọ̀wé pé fún wọn lómìnira wọn ẹ kọ̀wé pé fún wọn lómìnira wọn lópin ìgbà tẹ bá rí àmì àpẹẹrẹ dáadáa pẹ̀lú wọn ẹ sì bùn wọn nínú owó Ọlọ́run tó lọ ń bọ yìí ní tẹ fi ràn wọn lọ́wọ́ tí wọn fi rí sàn torí ẹ ọ̀ràn yẹn ló jẹ́ lórí olówó mi kó ran irú rẹ̀ yìí lọ́wọ́ pẹ̀lú nǹkan kan nínú owó tí ó fi rí san kódà ó lè dín nǹkan kan kù fún un nínú iye tí wọ́n ní kó san ó dáa bó bá wà mú olówó tó ní ẹrú yìí tó bá fi ta ẹrú yìí lásìkò tí wọ́n ti kọ̀wé kò sí tó burú pé kọ́ta ẹni tó wá ra yìí yóò tà gẹ́gẹ́ bí olówó rẹ̀ àkọ́kọ́ tí ẹrú bá ti lè rí owó tó san yòókù tó bá ti rí san àjẹkù ti rọmìnira rẹ̀ nù àìjẹ́ bẹ́ẹ̀ tó bá kú kọ́bọ̀ lórí rẹ̀ fọ́ المكاتب عبد ما بقي عليه درهم alhamdulilayi rabil alamin adúpẹ́ fún ọlọ́ba àwọn dákun bá san àwọn olùmọ̀ọ́lé òṣòlò ìdákun jáde wọn pẹ̀lú orí dáadáa àrígbó gbẹ̀yìn tẹ̀ ń gbọ́ wálé ní òní àrígbó nǹkan kì í sí ẹsẹ̀ ràgó ni yóò sì mọ iye ẹnì kọ̀ọ̀kan wa pé wà láyé wa kì í sí rí ara bí ti wulẹ̀ mọ́ òun náà tatara ọgbọ́n tó ń gbọ́ kó fi máa rò sẹ̀mí ayé kó fi máa rò kájẹ́ni tí ó gbìyànjú ká pa gbogbo tí ọ̀bá ní sinmi láǹfààní lẹ́yìn ikú ká gbìyànjú ká pàṣẹ lónìí kó tó di lọ́la torí pa àmọ́ ilẹ̀ jẹ́ ọmọlá àwọn náà gbọ́gbọ́ ọ̀rọ̀ tó ń gbọ́ láti ọ̀rọ̀ olówó ni àtẹ̀mí àwọn olùmọ̀ wa ṣe kàlíbà ni tí ó tún máa tẹ̀síwájú láti máa di àwọn àǹfààní ọ̀rọ̀ olówó nígbà tí a bá mẹ́nu bá nípa ẹrú alẹ́ bẹ̀rẹ̀ pé pẹ̀lú ilé ayé tí wọ́n dá ń lò lónìí ṣé ọlọ́run sọ àwọn ọ̀rẹ́ tí ó mú position, way or oh, fi wà jihad ń bẹ díjọ́ gbẹ̀ndà òkè yá jihad bá ti wà ẹ̀rọ wà. alhamdulilayi ọ̀rọ̀ ni agbọ̀n tí n bá sí gbọ́n so bẹ́ẹ̀ lẹ rú rí. alhamdulilayi ọ̀rọ̀ ni a ti gbọ́ ẹ̀yẹ ajá gbìyànjú káàkì sára. ẹnì kan sì lè gbọ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ kó lóun fẹ́ dà á ńgbà tí ì ti pọ̀ gbádùn. káàjọ ni tí ó kè sára káàbọ̀ jẹ ni tí yóò mọ̀ wá karambà ní tá a máa fìdájọ́ ẹrú lérí irú àwọn tá a mẹ́nu bá wọn. ó ti yé wa sí pé ẹrú oníjẹ́ fún mọ́mọ́. lọ́lá bí òfin ọlọ́ọ̀gbọ́n ọ̀dọ́ rẹ̀ wà kí mọ́lẹ̀ ọmọ bá sùn kọ́lọ́ ní ọmọ mọ́làkátà ìmánu ọ̀ ẹrú tó lè ta gẹ́gẹ́ bí ìgbà téèyàn ń ta màálù lọ́lọ́run ló gbà pé o lè bá lò gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ kì sọmọ ọ̀dọ̀ tó ń sanwó oṣù fún. tó ọ̀rọ̀ láti gbọ́ nǹkan bí ètò ká má ṣe ní bákan náà lóye táwọn èèyàn máa ń tí wọ́n kà lọ́kọ́ àwọn ọmọ sùkú ni wọ́n ní pé àwọn eléyìí náà àwọn máa da nǹkan bò wọ́n lórí wọ́n ti wọ́n yàtọ̀ sí Islam Islam jìnnà gidigidi sí ti wọ́n ṣe nígbà ní àdúró sí ní alẹ́ tó nítorí àsìkò wa ẹ já pàdé àwọn olùwádìí àsìkò yìí ní ọ̀la kọ́nà sọ ọ̀la lọ́wọ́ assalamu alaikum warahmatullahi wabarakatuh.